so the only thing tí mo nígbàgbọ́ náà ni pé mi ò sùn mi ò kì í wo àìsùn àìwo yìí kì í ṣe èdì ṣùgbọ́n àwọn ẹ̀bùn tí ọlọ́run ń fún èèyàn yẹn tó mọ̀ pé a máa jẹun lórí èèyàn kò ní jẹ́ èèyàn ó sùn kákọ ọ̀yá kákọ ní léde India ni kákọ ti funk ni kákọ ti highlife ni kákọ ti wákà ni ká ronú nípa odò tó lè pààyàn lẹ́rìn ká ṣe wákà ní òkè ń sùn náà ìrìnà àwò bí mo ṣe gbẹ ṣe pé èèyàn jẹun ìwé mu ìdí ọ̀dà ìjẹ́sì àbí tó èèyàn ń sọ́gù náà ná gẹ́gẹ́ bí ntọ́sọ ṣùgbọ́n ntẹ́mi sọ́gù ni pé àdúrà ṣá ẹ̀hìn àdúrà mọ́ mọ́ ń gbàdúrà dáadáa mo believe no power prayer. sori <laughs> mo ti fara kọ. nígbà mo sọ fún gẹ̀ẹ́kan mo fẹ́ fẹ́. Yeah. No, I just like everything about you. You are just a paragon of beauty. Only Rara, I'm an you, and I don't believe in the power of paragon. I Olabi. Yeah mọ́nà sọ̀rọ̀ mi ọlọ́run ìdá sọ̀rọ̀ ẹ̀. Ah, ìpè ló dá fún mi ẹ̀ gbẹ̀ngà gbẹ̀ngà. ó ṣòro lé bá òkú ló dẹ̀ dé. Ah, ah. nàìjíríà wọn àyàn ò lọ sáré fún ọ. wọn sáré. wàsíù lẹ̀rú ẹ̀ bá mi jù wàsíù pàṣà tó bá ń gbọ́ tó bá ní àṣìá tòwọ́ rẹ̀ dá.

Adébóyè. ibo la abẹ́fẹ́ ti wọ̀. abẹ́fẹ́ ló kì mí abẹ́fẹ́ ní mọ́mì mi máa ń pè mí wọ́n ń pè mí ń gbẹ̀ngà. àbúrò mi làyọ̀fẹ́. orí a o. ìyàwó mi là ṣàkẹ́. ẹ̀gbọ́n mi ni àsùnkẹ́. ìyá mi là bẹ́ gbé. gbẹ̀ngbẹ̀ mọ́mọ́ Adébóyè. My mama name na Dickiness. You know, no, see all these people, then they, too, then they take one mama name, do juju. Mm. My mama name na Dickiness. Dickinet Afolabi. Eh, papa ńkọ́. My papa na Rufus Adeboye Afolabi. Him be overseer for um, the Apostolic Church. Who to be like you na Satani? Irọ́ irọ́ irọ́ irọ́. Ah, ah. Sókè <clears throat> náà. Mi ò believe pé mo yà pátá. Hmm. Because anything tó bá lè ba image dáàdi mi jẹ́. Mi ò gbọ́dọ̀ ṣe nìkan. Ti á jẹ́. Bọ́lá ń ṣe ń lo kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ni. Ẹlòmíì tó gbé gáàrùn pásítọ̀ wọ̀ kì í ṣe pásítọ̀ nù lé kì í ṣe pásítọ̀ nù ẹ̀mí àbọ̀mọ̀ kọ̀lẹ́ntì àyìnlá kọ́lọ́ ń jẹ́ kẹ́mi rẹ̀ gùn. a ní nìkan ní bongo hotel afẹ́jú tótó bẹ́ẹ̀ kọ́ ní í ṣe ńlé. ẹlòmíràn ọdẹ ti wá túbọ̀lẹ̀ ṣùgbọ́n ó kúrọ́ba jú. bíbí mi ìwáyé mi àwọn òbí sọ pé ó lágbára díẹ̀. Hmm, gbogbo nǹkan mi ló wà ń tẹ́tẹ̀ ṣùgbọ́n tí mo máa ń pè mo rántí pé mo máa ń ṣe jù. Okay pé mo máa ń sí èèyàn jẹ gan béèyàn bá rìn báyìí màá fẹ́ rìn bó ṣe rìn téèyàn bá sọ̀rọ̀ báyìí màá fẹ́ sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀